ó ga o ọ̀pọ̀lọpọ̀ egbòogi olóró ni wọ́n bá nílé ìyá arúgbó yìí ọ̀dọ̀ àjọ kan tó ń gbógun ti gbígbé lílò àti ṣíṣe okòwò egbòogi olóró lórílẹ̀‐èdè wa National Drug Law Enforcement Agency NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Èkó ni ìyá arúgbó kan ìyáàfin Sekinat Ṣórẹ̀mẹ́kún ẹni ọdún márùndínlọ́gọ́rin seventy five tí wọ́n mú fún ẹ̀sùn ṣíṣe okòòwò egbòogi olóró wà báyìí aláròye gbọ́ pé ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá yìí ni ọwọ́ pálábá màmá arúgbó ọ̀hún ségi tí wọ́n sì bá ọ̀pọ̀ igbó àti ẹrù òfin tó ń tà nílé rẹ̀ kan tó wà lágbègbè Ọ̀ṣọ́dì nípínlẹ̀ Èkó nínú àtẹ̀jáde kan tí alukoro àjọ NDLEA ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi fi síta ló ti fìdí rẹ̀ múlẹ̀ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún 2023 pé lóòótọ́ lọ́wọ́ àjọ NDLEA tó ìyá àgbà ọ̀hún lẹ́nu okòwò láabi tó ń ṣe láàrin ìlú àtẹ̀jáde ọ̀hún lọ báyìí pé ọ̀dọ̀ wa ni ìyá àgbà kan ìyáàfin Shekinat Ṣórẹ̀mẹ́kún ẹni ọdún márùndínlọ́gọ́rin tó ń ṣòwò egbòogi olóró wà báyìí ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí lọ́wọ́ tẹ̀ nílé rẹ̀ lágbègbè Ọ̀ṣọ́dì ìpínlẹ̀ Èkó a bá ọ̀pọ̀ igbó àti kòdíìnì lọ́wọ́ rẹ̀ ó ní ọmọ òun kan tó ń jẹ́ Ṣẹ́gun ló gbé e fóun láti máa tà á fáwọn ọ̀dọ́ agbègbè náà gbogbo ọjà tá a bá lọ́wọ́ rẹ̀ ló ń lòdì sófin tí òfin ìlú yìí sì fajúro gidi sí ìjìyà ńlá sì wà fẹni tó bá jẹ̀bi rẹ̀ a máa tó fojú obìnrin náà balẹ̀ ẹjọ́ láìpẹ́ lórí àṣeyọrí NDLEA ọ̀gá àgbà pátápátá fún àjọ náà nílẹ̀ wa ajagunfẹ̀yìntì Mohammed Buba Marwa ti gbóríyìn ńlá fáwọn òṣìṣẹ́ àjọ náà láwọn ìpínlẹ̀ bíi Èkó Àbújá Imo edo Borno ogun Zamfara àti ìpínlẹ̀ Cross River fún bí wọ́n ṣe tẹra mọ́ iṣẹ́ ìlú tí wọ́n gbà tí wọ́n sì ń kojú àwọn oníṣẹ́ ibi ọ̀hún nígbà gbogbo. Adéwálé Adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́